بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته abẹ́lẹ́wọ̀n ọba ọba tí máa ń jẹ́ pé àdúrà gbogbo wa láyé ẹnìkankan sílẹ̀ láàrin àwa tí a jókòó tá a fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ máa kí ni ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa nínú òfin rẹ̀ a fẹ́ máa ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn atúnjókò sílé ọlọ́run oore wa ń gorí oore fún wa à ń kí alukur'an à ń gbọ́ alukur'an àtúnwò náà alukur'an àtúnwà wà nínú oṣù alukur'an àtúnwà wà nínú ilé ọlọ́run fún wa jẹ́ pé inú àwẹ̀ látúnwà wà àwọn ń bẹ pẹ̀lú àwọn oore tó ti kà fún wa nì tó jẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àwọn òkè tó jẹ́ sí pé tí ìrànlá nìkan nínú ẹ̀ tó bá bẹ lọ́hùn ìrẹ́ ọlọ́run máa ń jẹ́ pé àdúrà rẹ̀ báwo wá ní tí yẹn bá wá ní onírànràn àwọn nǹkan tá a kà yìí tó ń fi ń gbé wáyé pé kò sí ìméjì tí yẹn bá tẹ́bọ́ sí ọlọ́run ọba tó bá pè é tó béèrè oore rẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò fi lé lọ́wọ́ àwa tẹ́wọ́ wa sí rẹ̀ ọlọ́run lákòókò tí a wà yìí nínú ààyè tí a wà yìí nínú kọ̀ǹdíṣàn tẹ́nìkọ̀ kan wá wà yìí gbogbo nǹkan tẹ́ ń pè ní orí ẹ̀sìn àti orí ayé ọlọ́run ọba kó sí fẹ́nìkọ̀ kan wà ètò ti fún wa tẹ́lẹ̀ ọlọ́mọ gbà lọ́wọ́ wa kó túbọ̀ máa ṣàlékún ẹ̀ fún wa ni àwọn èyí tá à ní àbí ń dá wa lẹ́nu ń dá wa lọ́kàn àtàwọn wò wípé sẹ́mi náà ó sì ní nǹkan yìí nínú orí ẹ̀sìn àti orí ayé ìwọlọ́ba tó jẹ́ sí pé báńkì rẹ kì í gbẹ kó fẹ́ nìkan kan wọ lọ́wọ́ bá ya rabbal alamin ya zal jalali wal ikram ọ̀rọ̀ tọ́ba ilẹ̀ yé wa tán ọlọ́nkún fún wa ní okun àtagbára tá a fi tẹ̀lé ní ti ń bẹ́ńbẹ́ òun náà lè rí ẹnì kọ̀ọ̀kan wa kágbọ́rọ̀ ọlọ́run ká sì lò ó kádẹ̀sà ń fani ń bẹ̀ náà ní orí tá a jẹ ọlọ́run ọba kọjá ká jèrè ọ̀rọ̀ náà ẹjẹ́ bá a ti máa pé nínú sùràtù Yusuf láwà a ti ń lọ sí parí ẹ̀ àwa ní àyà 102 ẹ̀yẹ́ la ṣàlàyé ẹ̀ tán ní ìjókòó tàná àyà 103 104 òun náà la gbé wá lónìí bá a sì ń bẹ lọ́hùn ọlọ́run ọba kó ṣe ní rọrùn fún wa láti ṣàlàyé ẹ̀ kó sì jẹ́ káwa tá à ń gbọ́ náà ká gbọ́ yé dáadáa ọwọ́ ajẹ́ kó wúlò fún wa láyé ọdẹ tó wúlò fún wa ní àlùkìyàmà nàám àyà yìí tí a wà ń bẹ lónìí ọlọ́run fẹ́ gbé kalẹ̀ fún anú sóra yìí lónìí àyà 103 àti 104 ẹ má lè ròyìn pé gbogbo àwọn àyà ti ń bẹ lẹ́yìn ìgbà tá a ti parí ìtàn ẹ má lè ròyìn pé kò ní àṣepọ̀ pẹ̀lú ànábìwá Yusuf àárín sọ́ra àti wọ́n sẹ́ràn olóye tó bá ronú sí dáadáa ìyá so sọmọ náà ni ó sì máa rí pé bẹ́ẹ̀ náà lórí ayé àtàfẹ́ ké lónìí ọmọ wò pé wá jẹ mọ́ ìtàn Yusuf alayhi salatu wassalam ọwọ́ àmà rí pé bẹ́ẹ̀ náà ni àwọn ayé alukur'an pàápàá jùlọ sóra kọ̀ọ̀kan eh, kan tó wà lókè kan tó wà nísàlẹ̀ àwọn onímọ̀ ń so mọ́ra wọn tó fi jẹ́ sí pé ó fi kìí ṣe pé àyà kan lọ lọ́tọ̀ àyà kejì náà lọ lọ́tọ̀ bákan náà ní gbogbo ẹ̀ wà ìfún àwọn onímọ̀ kan tó ṣiṣẹ́ débi pé súra àti súra wọ́n so pọ̀ mọ́ra wọn Suratul Baqara àti Suratul Al-Imran wọ́n so pọ̀ mọ́ra wọn Al-Imran àti Nisa wọ́n so pọ̀ bí wọ́n ti wá sónù tí wọ́n fi sódé di kúlẹ̀ a'udhu bi rabbin nas nípa rí Al-Qur'an lọ eléyìí yọ ibùdó mímọ̀ tó jẹ́ sí kú tóbi púpọ̀ ni òun náà ni ká máa wá ìtumọ̀ alukur'an kẹrin ká máa wà léyìí tá a wà ń bẹ̀ lónìí tí í ṣe àyà one oh three àti one oh four á sì tàbí tó tẹ́ wá wọnú ẹ̀ ọlọ́run kó sínú ọ̀run fún wa. أعوذ بالله من الشيطان الرجيم وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين إن هو إلا ذكر للعالمين إن هو إلا ذكر للعالمين nígbà tó jẹ́ sí wípé Al-Qur'an tíra sẹ́ni tíra dáàmà ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ní kìí ṣe tíra táàmà gbọ́ tán bẹ̀ lásán tíra tó jẹ́ sí wípé tá a bá ti gbọ́n kankan níbẹ̀ a sì máa lò nínú ìgbésí ayé wa ìtọ́ bá jẹ mọ́ ìta a máa sọ a máa sọ ìtọ́ bá mọ́ ìta a máa ṣe a máa ṣe ìtọ́ bá a fi ṣe correction ìta tí ń sì sínú ìgbésí ayé wa a máa fi ṣe correction rẹ̀ ìfẹ́ bá jẹ́ sí pé níta ń sọ tí ọ̀dà tẹ́lẹ̀ òun náà ni a gbọ́ pé ọ̀dà á máa yí padà bẹ́ẹ̀ náà lórí nínú ìtàn ànábì wa Yusuf tá a wà yìí lẹ́yìn ìgbà tí ọlọ́run bá sọ pé gbogbo tí mo pa fúnra ànábì sallallahu alaihi wa sallam nínú àwọn ìtàn ńláńlá tẹ́nìkan ọ̀gbọ́ bẹ́ẹ̀ tẹ́nìkan ọ̀mọ bẹ́ẹ̀ tá a sọ kalẹ̀ fún ẹ tó wá jẹ́ sí wípé ìwọ náà lọ wá ń pa tí wọ́n wá yanu kalẹ̀ pé ha ah eléyìí kọjá bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà àwọn a máa sọ fún ọ wípé àwọn tí ọ ń sọ̀tọ̀ wọn yìí tí ṣe ànábìwá Yakub àti ànábìwá Yusuf alayhima salatu wa salam ọ ń sọ̀tọ̀ wọn yìí lọ́wọ́ mọ̀ pé ojú wọn rí ojú tí ẹrù tí ì rí nǹkan kan tí wọ́n jù wọ́n sínú kòtò náà tí wọ́n rà wọ́n lẹ́rú sọ dẹ́wọ̀n tàbí tí wọ́n sọ pé láàrin ọwọ́ àti àwọn ẹbí ẹ tí gbogbo ń sí Yusuf bá ọ bí ìkọ̀ bá ọ ọbọ̀ ilé ìtọ́pọ̀ ọ̀ yàtọ̀ bákan náà anábì Yusufu pépè anábì Yakubu pépè ṣe gbogbo àwọn tí anábì Yakubu pè lọ́dọ̀ lóhùn bí anábì Yakubu ṣe dáwà ṣe dáwà náà ṣe gbogbo ẹni tó pè náà lọ́jẹ́ anábì wa Yusufu ṣe dáwà ṣe gbogbo àwọn tó pè náà ni wọ́n dá lóhùn tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ lọ mọ̀ pé wọ́n dá wọn lóhùn wọ́n wá ń wòye pé gbogbo àwọn tó ń ké sí láti ijọ́ ìwà anábì ó ti dáwà ní mọ́tò wọn gbọ́ wọn lé ọ jáde ó tún tí Madina ó tún kojú ogun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ogun àwọn amọ̀náfíkì àtogun àwọn ẹlẹ́sìn jù ó tún kojú ẹlẹ́sìn náà lọ́tọ̀ àwọn ẹlẹ́bọ̀ ti wà mọ́kàntì ọ̀rẹ́dì wọ́n wá nẹgọsíètì pẹ̀lú àwọn jù wọ́n tún nẹgọsíètì pẹ̀lú àwọn amọ̀náfíkì láti wú ọmọlẹ́ ẹ̀rù wa ń bọ̀ pé ṣé bí ó ti máa lọ náà rí báyìí bí ọlọ́run ló pè mí rí ọlọ́run ilé anábì ọlọ́run ní ẹ tó wá ń ṣe báyìí ní ẹ ń fojú mi rí báyìí ara ní parabalẹ̀ ìtàn tó gbọ́ tán àwọn tó gbọ́rọ̀ wọn ànábì Yakub àwọn tó gbọ́rọ̀ ànábì Yusuf ojú wọn rí ju tiẹ̀ lọ ọlọ́run ní máa akitaru náà. ولو حرصت بمؤمنين ọ̀rọ̀ wa máa kẹrù náà àwọn èèyàn bí wọ́n ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bàjẹ́ tó àwọn ènìyàn bí wọ́n ṣe pọ̀ tó ń bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe burú tó àwọn ènìyàn bí wọ́n ṣe pọ̀ tó ń bẹ́ẹ̀ náà ni wọ́n yakọ̀ lọ́rùn sí tó wọ́n. ọwọ́ ajá pé wà máa akṣàrò náàsì bí mọ́mìnì ọkùnrin wà máa bí wà lọ́wọ́ ìwà anábì sọ̀gbọ̀n tí ọ̀mọ ni pé wà máa tọrọ nẹ́ẹ̀sì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí wọ́n ṣe pọ̀ tó ní bẹ́ẹ̀ náà ni mọ́ sì mọ́ wọn lára wọ́n ní mọ́ ọmọ wọn lára náà ni pé wọn kò jẹ́ kì í gbọ́ kì í gbàlè èèyàn mọ́ àtàrò nẹ́ẹ̀sì bí mọ̀mìnín bọ́ ọ bá pe àwọn èèyàn bí wọ́n ṣe tọ́lọ́run tí wọ́n bá lù ọmọ àdúgbò sẹ́nu kó wọ́n gbọ́lá sẹ́nu ìwọ ànábì ọmọ ní pé ànábì Yakubu náà ṣe wàhálà bẹ́ẹ̀ Yusufu ṣe wàhálà bẹ́ẹ̀ gbogbo àwọn tó pè wọn ọ̀dáhùn díẹ̀ nínú wọn ló ti kí ni lọ́pọ̀. ọwọ́ àmọ́ sọ pé àmọ́ akitaro nẹ́ẹ̀sì bí mu'minina máa bẹ̀yẹ máa nẹ́fìyà tí àmàlà àmàlà lẹ́yìísà máa tọrọ sọ pé lẹ́yìísà akitaro nẹ́ẹ̀sì bí mu'minina. ليس أكثر الناس بمؤمن كيف يبقى يعني أقبع 90 كنا نقبع 10 10 تقبع كان منافق يوتن ولا عنه ẹ̀rọ nǹkan ẹ mẹ́wàá tó ń kó kiri pé àwọn ilé ìtàtì ẹ̀gbọ́ tó ń rú kiri pé àwọn ilé náà tiẹ̀ wọ́n ń ṣètò ọlọ́run tí wọ́n ń jókòó tí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run yìí tí wọ́n ń kírun yìí tí wọ́n ń ṣe gbogbo tàwíìdù yìí tí wọ́n fẹ́ràn rẹ̀ yìí àwọn mẹ́wàá yìí náà mọ̀nàfíkì ń bẹ láàrin wọn wàmọ́ akitaru ní àtìgbìn ọlọ́run wá sí wàláwà àrọ́sítà sáàrin ẹ̀ wípé wà máa akitaru nẹ́ẹ̀sì bí mọ́mìnín bó ti wulẹ̀ kó sékú bẹ́nu rẹ̀ ti wulẹ̀ ọdún tó wà gbọ́. bẹ́ẹ̀ ni ọgbọ̀n nù wọn kódà fáwọn máa ṣe sàárà ní ojúmọ́ ọwọ́ ẹ̀fọ́ ti ojúmọ́ pé ẹ̀ bá ti wá kí ọ àwọn mutí kò tó lọlé. yóò mutí ẹ o bá bọ́ tàtẹ́nu yóò pé mo lágbárí fún <laughs> ó ṣe bí ara wọn lèmi ni èmi lọ́ọ́ mutí tèmi ni mo yá bá kí ọ ọlọ́ni wà máa sẹ́rù nẹ́ẹ̀sì wà lọ́wọ́ harọ́sà wọ́lọ́wọ́ harọ́sà kódà kò tó sí gbé ọ̀nà gbogbo owó rẹ̀ fún ọ wọ́lọ́wọ́ harọ́sà ẹnu ẹ̀dùn ní ọ̀run bèbí ńlá ìmìnà ṣẹ́yìntàn ọ̀rọ̀ jí bismillahirrahmanirrahim tí ó lè bá gbọ́ àyíkí ò ní gbọ́ ò ní gbọ́ àwọn tí ò ní gbọ́ lọ́pọ̀ jù ẹni tó kà ní sàkàlà sí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim hàmọ̀rù pé ó náà sáàkà ó sì gbé dáadáa ṣùgbọ́n ìwọ wá fóun sí káwọn èèyàn ó lè bá àbò ó ní a'udhu billahi minash shaitanir rajim orí báwọn. أذن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ó tún kó ajá náà sì pé ọ̀yà ìwọ náà wí tiẹ̀ ọ̀yà àfa wí tiẹ̀ àfa rìbánù wí tiẹ̀ ọ̀yà àwọn. ọ̀yà àfa àgàlà ìwọ náà wí tiẹ̀. àwọn ẹni àṣàwùkání ìwọ náà wí tiẹ̀ kó wú sókè kọ́ lọ sókè dáadáa sáwọn ẹni. من الشيطان الرجيم منا wọ̀lọ́wọ́ àrọ́sítà kódà àbájá sí pé ẹni tó tún kàtún ta jù bá ń lọ gbígbé kan lè bá àtàtì ẹ̀gbẹ́ ah, ah. bí n bá tiẹ̀ lọ sí nǹkan tó ní mọ́sáàsì white mosque àbí tẹ̀síìrù tó ń seun ohun dídùn tí wọ́n ń lò yẹn mo fẹ́ lọ gbádùn ẹ̀ ẹnìkan láti UK ọba sẹ́yìn mẹ́sẹ̀gì sí mi lánàá àdúnjẹ ta sí mi ọba jọ́sẹ̀ mẹ́sẹ̀gì mi ṣe bọ́ kí mi mo sì mọ̀ rí díẹ̀ bọ́bá ka kùránì bá ṣe ń kà bọ́bá kà ń bọ̀ wá kà sí mo ti mọ̀ pọ́fẹ́sì mẹ́sẹ̀jì mi máa mi náà sọ fún pípa sọlá òfin ọlọ́run fẹ́ sọ fún mi pé òun mọ́nítọ̀ tẹ̀síìrù ni o <laughs> ọ̀rẹ́ nǹkan ẹnì kan péré ni ẹ wọ́n gbẹgbẹ̀rún yẹn tún bẹ́ ní UK <laughs> ó ní ọlọ́run bá sọ pé akita ọ̀run ọ̀hárọ̀ ṣàbínú ló wà nẹ́bí ìbò fowó sí gan ìbò fowó sí tó ń pé Ah àà ah, wá kásán bá ó jẹun àárọ̀ wọ́n ti kásán bá àmàdá sí ti wà láyé breakfast ó ti dúró ìlú ọ̀pọ̀ lóòótọ́ tí ọmọ wa fóyà wọn pọ̀ wọn pọ̀ tó jẹ́ sí pé àmàdá sí ní gbáyàn bá ṣùgbọ́n tí wọ́n bá ti jẹ́ tábà tí wọ́n bá bọ́ tábà gbé sí ọ ọmọ kírísítẹ́n lèmi o èmi kàdà bá jẹ lásán ni kódà yóò sọ́wọ́n fẹ́ ẹ àwọn dẹ̀dẹ̀rìn ó tún fún mọ̀ nídìí nìkan ẹ̀ ó ṣe bí òun làwa kí kọ̀mọ̀kú ń jẹ àárọ̀ làwa sí kí ni àárọ̀ ni àtàkùn wàlọ́wọ́ harọ́sà wàlọ́wọ́ harọ́sà lọ́lọ́run pè sí lọ́lọ́run fi wàlọ́wọ́ harọ́sà ti bẹ́ẹ̀ sí pé wà nẹ́bí wà láwọ́ kódà kọjá sí pé harọ́sà ó sojú kòkòrò débi pé gbogbo nǹkan tí yàn máa mọ́tàṣí wa ẹ̀tẹ́ lọ jù bẹ́ẹ̀ ẹ ac ac ac tọ́ba ti wọ bẹ̀bẹ̀ báyìí àìlèmíọ́ torí pé torí pé mọ́tàṣí yẹn máa tutù jẹ́ ńlọ tó ń bẹ̀ jẹ́mi náà ti ẹ̀ lọ kọ̀wá kí mo ọwọ́ àgbà kí ni ac báyìí. ẹ jẹ́ kí náà máa wà mẹ́ gbogbo ìgbà sólà wà mẹ́ ẹlẹ́mìíràn torí pé ó ṣáàjì fóònù ẹ̀ ibi jẹ́ ńlọ ọbẹ̀ kọ̀wá kírun ọwá ṣáàjì kí ni fóònù ẹ̀ bó ṣe lọ nìyẹn o bó tí wàá kó ṣètò ẹ̀ wà má akitaru náà. bẹ́ẹ̀ sì ni tí a gbé wá láàrin ọ̀rọ̀ yìí tẹ́nu wà bó ti wulẹ̀ kó ọ̀nà tán fún gbogbo àwọn àlùmọ̀ àwọn kọ́ọ̀mù rẹ̀ kó tu wulẹ̀ kọ́ ọ̀nà tán tó díẹ̀ ní ọgbọ̀n. ẹ̀rí nǹkan ẹni tí wọ́n ń sọ ọmọ fún ọ̀rọ̀ harrowstein ó yẹ kó o ti mọ̀ pé harisu náà a máa ka tó harisu tí mo aṣọ tó tẹ́wọ́ bá àwọn عليه ما علمتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم نعم قل حريص عليكم آية القرآن لا سبع حريص عليكم آه أنا بما تفعلوا يوافقكم ọba wa ṣe بقوة لتو لتو ìṣòro àlọ́ tó ń síbẹ̀ bó ṣe rọrùn ààwẹ̀ wa lọ́rọ̀rùn jù náà gbogbo ààwẹ̀ irun wa lọ́rọ̀rùn jù náà gbogbo orun ìmọ́ra ti wa lọ́rọ̀rùn jù náà gbogbo ìmọ́ra ẹ̀họ́ ma pé táwọn ẹlẹ́sìn míì tẹ́ ń jẹ ẹlẹ́sìn jù tí wọ́n bá ṣe fún sáré báyìí òkúta ni o yóò fi gbo ojú ara rẹ̀ tí ẹ̀jẹ̀ ó fi ṣe kí ni yóò fi jáde ìgbà náà ló tó mọ́ tó ń ti bẹ́ẹ̀ náà bá a ti ń ṣe ti àìtó náà wọ́n tún ń sáná ọ̀rọ̀ lẹ́yìn tó ń fi fẹ́ǹsì kúrò ní ìsìlámù lọ sí mẹ́sìn ní kí lọ́ kọlù débẹ̀ ń ọ̀rọ̀ ni wà láwọ́ àrọ́sítà bí mo mi nínú ọ̀rọ̀ àrọ́sítà àyà yẹn sọ fún ọ wa nẹ́bí báwọn anẹ́bí tó síwájú rẹ pàápàá jùlọ ń ta pàtàn rẹ̀ fún ọtán yìí Yusuf ti wàhálà ó ìyẹn mélòó lọ́gbà tí wọ́n ìjọba tó nìyẹn wọ́n tó níjọba lò ẹ bá lè fi ìjọba ṣe dáwà dáwà rẹ̀ kó rìn jẹun tí ò lòjọba lọ torí bí wọn bá gbọ́ lẹ́rọ̀ wọn gbọ́ ní kíni ní líle tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n láyà ìfi wa pé èèyàn péré ti lọ Islam ló tẹ̀sìn lọ́tẹ̀lé ànábì wa Yusufu ní tẹ̀sìn ní tẹ̀sìn ṣùgbọ́n àwọn tọ́tẹ̀lé ní tìjọba àà rẹ̀rẹ̀rẹ̀ ni ọ́ mọ̀ ní tẹ̀sìn èèyàn níwọ̀n bá lọ́gbà jẹ́ ibi jẹ́ sí pé wọ́n fa ṣe wá àti fún ànínábì sọ́lọ́ wa wà máa akẹ́rù náà. ọlọ́run ni wà máa kẹrù náà sí bí mu'minin àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọn ní gba ìsìn wọn ní sí imani o àtùmá káyà mí lẹ́yìn ẹ̀tọ́ báyà káàtùmá rí pé tún túlé náà tọ́ òun ni wàhálà wà rọ́ṣítà kódà kọjá sí pé o ṣe wàhálà lọ́sàn ọ̀nà ohun tó dùn ọ̀nà owó tó dára jù ọ̀nà ìwà tó kọjá gbogbo wà tó dára jù láyé tó bẹ́ẹ̀ náà wọn ò ní gbọ́ tó nǹkan àwọn ànábì wa Yusuf alayhi salatu wa salam eh, eh, ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kí ànábì òmú ń bẹ̀ <clears throat> sallallahu alayhi wa sallam láàrin yẹn wípé múra wọ́n jẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n ẹ̀rọ yìí ṣe ń sọ fún wọn wípé kí ànábì ó rìdíù sí ojú kòkòrò ẹ̀ ńlá pàtó bẹ́ẹ̀ ṣé ìgbà máa wò wípé ńgbà tá a kú ti mọ̀ pé. <clears throat> وما أكثر الناس ولو حرصت báyìí ni wọ́n yóò fi yé wa wípé èyí tá a ń lọ nínú ẹ̀ náà ni wípé anábìwá Yusuf alayhi salatu wassalam wọ́n ti dá wa ṣùgbọ́n wà lọ́wọ́ àrọ́sítà tó lọ́wọ́ wí láàrin fún ànábì sallallahu alaihi wasallam pé bóòtú wulẹ̀ kó ṣètò àmọ́ sábà ní àti ìmọ̀ mi wọn ò ní gbà tó nǹkan tí wọ́n fi ń discourage ànábì mi sallallahu alaihi wasallam àbí wọ́n fi ń fún ní information pé múra sí àbẹ́tọ́ fún pé wọ́n fún encourage ẹ̀ pé múra sí wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní pé kí ni múra sí. bí wọ́n sọ fún wa pé ìyá exam tó fẹ́ ṣe yìí bó tu ilẹ̀ kàá tó o lè gba ju makbulu lọ pass pass lásán bó tu ilẹ̀ kó ṣètò o lè gba ju bẹ́ẹ̀ lọ mo lérò pé ọmọ ìpé ẹran tó yìí náà ń pè ní nọ́mà ó pè tí ọba tí wàá gba páàsán pé fíìlì ló kù báwọn ìmúra rẹ̀ wà sí kínní yọ wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn kì í ṣe gbẹ́nsọ̀ fún ànábì pé bó ti wúlẹ̀ kó ṣe tó kò sí gan wọn ò lè gbọ́ kí nǹkan wá rìláàsì náà wọn wà má àtàrò ní náà. tọ́ nǹkan tí wàá máa jẹ́ káwọn èèyàn mọ́ gbàtọ́ lọ́hùn tàbí kọ́ mọ́ wà síbi nǹkan tẹ́ ẹ bá ń ṣe tàbí kọ́ mọ́ àá sọ́pọ́ọ̀tì ẹ lórí nǹkan tó ń ṣe tó dára mo náà ní tó bá jẹ́ sí pé wọ́n sanwó kan tó ṣe wọ́n jà tíkẹ́ẹ̀tì kan tó wọ́n mọ́lá láti àsán báyìí ọ̀sánwó tíkẹ́ẹ̀tì tó gèètì ọ̀kì lórí ọ̀sánwó ọ̀kì àásìrè ọ̀sánwó kó tó wọlé o ìwọ náà mọ̀ pé àwọn tọ́lẹ̀tì mọ́lá láti ọ̀fẹ́ ni tọ́ílẹ̀tì èkó ọba ń lọ ní gáràjì ọ̀sánwó àbí kọ́lá tó bá ti pẹ́jù gan wọ́n tún bọ́ ọ̀fun fi kíní kà pé ti pẹ́jù èyí tí ti ń bẹ̀ wọ́n pọ̀ ju kẹgbẹ́ rẹ lọ <laughs> ọ̀sán sá mọ́ni ń jẹ́ o gbogbo nǹkan tá a bá wá ń pè yàn táwọn èèyàn bá pọ̀ ń bẹ̀ á máa wò pé orúkọ kíní yẹn wọ́n ìwọ náà lọ sí ọjà àwọn oní olówó tí ó jẹ́ sí pé ọba ti wọ ọ yàtọ̀ sí mọ́ọ̀lù tí wọ́n kọ́ kiri ní ìsìn gbé bọ́ọ̀lù àǹtí wọ́n lè lọ wòran ṣùgbọ́n wọ́n ní tọ́ bá ti lè wọ ọbẹ̀ báyìí ọ̀ gbọ́dọ̀ mọ́ rajà tó o bá lọ síbi ọjà bẹ́ẹ̀ èrò tó bá ń bẹ òkèèrè wá wá sí gbànà àti olóòdẹ wa ń bíbà àbí ayé tó rò àbí kílẹ̀ ń pè hmm. ó sì ọmọ gbá yùn yùn yùn yùn lọ́sọ̀tọ̀jọ owó dé sájà tẹran lọ́ba ń bó mú one thousand naira lọ ó rí nǹkan rà wálé bó bá lọ sọ́jà olówó ńlá one thousand naira ò lè ra nǹkan kan bẹ́ẹ̀ ò lè mú nǹkan kan jáde nípò one thousand. háwa máa wòye pé kí ló wá fà á ńgbà tí ọlọ́run sọ pé ìwà ìnẹ́bí wà lọ́wọ́ àárọ̀ sà bó ti wulẹ̀ kó ṣe tú kó kùn lọ́dà tó kó pọ́n lé tó kó daṣọ bòjó kó sọ̀sọ̀ sí tó wà máa akitaro nẹ́ẹ̀sì bí wọ́n wọn ò ní gbẹ́tù nǹkan à káwọn máa wọ wípé àìmọ́gbọ̀tù nǹkan àwọn èkí ló bí náà sọ wọ́n ni ọ̀rọ̀ wa ni àkọ̀ wọ́n kọ̀ wọ́n àti ọlọ́run ló kù lórí wọn òun náà láyà wa ni ó fọ ọlọ́run ni wà máa tẹ́tà lóhun máa lẹ́yìn mi ajé. إن هو إلا ذكر للعالمين wà máa tẹ́sàlù fún máa rèé min ajì ìwà nẹ́bí alayhi salatu wassalam ní tó sì ń kéde fún wọn ìyọ̀ ń pe tawhid fún wọn ẹ̀wà kírun ẹ̀wà sin lọ́hùn ẹ̀fẹ̀ bọ́ sílẹ̀ ẹ̀wà tẹ̀lé òfin ọlọ́hun ẹ̀fòfin ayé sílẹ̀ tó ń pè wọ́n sínú yẹn o sì ní wọ́n mú wá kan tó gbọ́. o tún kọ́ wọn ní kéwú ọ̀kan wọn ní kùránì olùkọ́ ní ọ́ kò gbowó sílẹ̀ ọ̀rọ̀ sọ pé ẹ mú wákàtí ó kọ yín ò gbowó kùnà ẹgẹ́ bá àwọn àfáà tò ní ti ń gbowó kùnà. ààrẹ ẹ̀yìn kò tún gbowó àpò ẹgẹ́ bá àwọn àfáà tò ní ti ń gbowó àpò. wọ́n jáwó fún ọ wá tẹ́ńbìlì ẹ́ńbìlì òfù tẹ́ńpà wọ̀nyẹn ní bọ́ ọba ṣàdúrà fún yín gbowó àdúrà ní tiẹ̀ lọ́dọ̀ tí wàá ń gbà ní ìfẹ́ èèyàn gbowó àdúrà tí ọba mú wá ẹ̀ ṣàdúrà fún ti yàn ẹnu ọ̀hún mọ́ ẹ̀. tó ń tí bó ṣe jẹ́ kọ́ lẹ́sì tó yìí tó wà sí pàtó yìí náà wọn ò tún dá náà wọn ò wá wọn ò wá bẹ́ẹ̀ wọn ò wá bẹ́ẹ̀ ló fi jẹ́ sí pé ẹ̀kọ́ wa ń bẹ ẹ̀kọ́ wa ń bẹ o ẹni tó bá gbé ẹ̀sìn yìí lọ́wọ́ mo wálẹ̀ àjà. mo wálẹ̀ àjà mọ́sọ̀ di tí àwa máa fi àṣìfò ayé. àárín anábì ti kábàbà àṣọ ṣe ní fúrí ìbáyì tó ń ti bẹ́ẹ̀ wọn ọ̀dá nǹkan nǹkan ìwọ wá wo wọ́n máa pé jàmáà tí ọba ti jábọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ sálámà sí i. ẹ gbé nǹkan àwẹ̀ wá ní. lè máa mú ó láwọn yẹn ń di ẹ̀sìn ọlọ́run. bẹ́ẹ̀ sì sọ́jà dùn ó rí àá torí pé bàbá àdì ní ògbé nǹkan àwẹ̀wà tó bá ń sàdúrà fáwọn èèyàn pé òní rántí òní ọgbẹ́ bàbá àdì ní wọn torí pé kò gbé nǹkan àwẹ̀wà kọ̀rẹ́ ọdún wa ọ̀dá náà àwọn máa tẹ alùhùn máa lẹ́yìn ẹ̀sìn. ìwà ìnẹ́bí ọ̀ béèrè owó lọ́wọ́ wọn ò béèrè nǹkan lọ́wọ́ wọn kan tó gbẹ́sìn òǹkọ́ wọn Kùránì lọ́fẹ̀ẹ́ òǹkọ́ wọn súnà lọ́fẹ̀ẹ́ òǹkọ́ wọn ní gbogbo wa lọ́fẹ̀ẹ́ òǹtọ́ ayé wọn ń ṣe òǹtẹ́sìn wọn ń ṣe lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ láì gbà nǹkan kan. wọ́n máa tẹ alùhùn tó ti bẹ́ẹ̀ náà wọn ò tún wá gbọ́ tó nǹkan náà èèyàn díẹ̀ náà nìyà wọ́n ẹ̀ lọ́fẹ̀ẹ́ táwọn wa olówó ńlá ọ yá pé ó yé wa rí pé àwọn èèyàn ṣàtàn yányán gbogbo nǹkan làlá àfa aṣọ́dọ̀ owó tẹ́nìsì ọba wọ́n gbà ségi owó ọmọ rẹ sàmẹ́ná ọ̀tọ̀ lọ́wọ́ kọ́lá àlùbáríkà kọ́tọ́ pẹ́ ẹ̀rí nǹkan ọ̀tọ̀ ní fútúbà báyà bá tún kú àtúndáná bọ́ọ̀ bá san owó kan tó kọ́ wà gbówó fún lèmọ́ àti irun kò tó kóhùn ní kábàrà a ní kábàrà lórí òkú rẹ o mẹ́rin là máa kábàrà tó bá ti gbówó lẹ̀ ẹyọ kan lá kábàrà lórí òkú ẹ̀ wọ́n a máa sọ pé pé ẹkú gífà wọ́n kọ́ yẹ owó tó gbé wá náà wọ́n tó kírun tó kù láà tí bọ́n kọ́lé tó ní lèmọ́mù kílà máa ń sọ tá a bá kọ́lé wa yóò gbà àwọn àfáà láwà bẹ́ẹ̀ ó tún dára bọ́ kọ́lé o ọlọ́run ní àwọn ànẹ́bì ọ̀tá sáré hùn. ẹ̀yin àfáà bó lẹ́sí fẹ́ sàwọn mùsùlùmí báyìí ẹ lé wọn tán lẹ́lómi náà fi ń lọ bí ẹ̀sìn mi jẹ́ máa lèmọ́mù lọ bá lèmọ́mù fi dákun bá ń bẹ lọ́wọ́ ẹ̀yìn kìíní kan ń fi òun ẹgbẹ́ kan dùn kí ni káwọn ò ṣe sí wọ́n wá bá nínàbì náà bẹ́ẹ̀ sára ọdún kíkan lọ́wọ́ àwọn àmọ́ tàṣí alóhùn máa lẹ́yìn ìmì ní ajírí ṣùgbọ́n yìí tó ní ìjọba lẹ́gbẹ̀ẹ́ ń dùn ọwọ́ bánu ọwọ́ àmọ́ asọ́dẹ̀rú ọ̀rọ̀ pé ẹyin méje adìẹ méje àbí iṣu méje yóò àmọ́ ka méje méje méje méje fún lọ lónà bá lọ́ra ẹ̀rí nǹkan kò sí nǹkan kan tó bá jàmọ́ àti ẹ̀ tó ọ̀sọ́ dowó fúnra rà wàmọ́ tẹ́sítálù ọ̀hún wà ní. ẹ ẹlòmíràn àti kílà fọ́ máa jẹ ẹ béèrè pé kílà náà lè ń jẹ ọ̀la hmm, tọ́ọ̀bà wa yíyọ béèrè kílà àwọn Abubakar ń jẹ ǹṣe ìwọ fáàtì Abubakar sọ fáàtì Umar sọ fáàtì Usman lẹ́nu rẹ bá sì pọ̀ ọba ilé sọ́jáde tiẹ̀ bàjẹ́ nu wípé ọ̀fáàjọ Abubakar lọ àti ẹ ti bàjẹ́ àwọn èyí náà àfáà ni wọ́n tó bá yẹ kó túmọ̀ àfáà ní pẹ́ni tó nímọ̀ tí èyí ṣe àfọ́gbọ́n nífà gbogbo àwọn eléyìí náà wọ́n ti dá wà náà ni wọ́n sì darí àlè ó mà wọn ò gbówó lọ́wọ́ àwọn ìjàmbá àwọn ní apáàtì sí àyàwó máa tẹ́sí àlò fún ààrẹ ní àyè ọ̀rọ̀ ń bọ̀ wá bọ́ padà gbogbo àwọn ànábì ọlọ́run ní awúrú gbólóhùn yẹn wà máa tẹ́sí àlò fún ààrẹ ní ìmìnira àjẹ́. wà máa tẹ́sí àlò fún ààrẹ ní ìmìnira àjẹ́ bá lọ sóde ní tiwa ara ní ẹnìkan bí ma ṣá nìkan wá abá débẹ̀ ẹnìkan bẹ̀rẹ̀ yìí tì máa ṣá nígbà wọn kọ́ rí wẹ̀ làkọ̀ wọn ẹ́ sí ìyẹn máa lọ bí àkíkọ̀ tí lè má mọ̀ wá ní lóyún owó wá sí ilé níta ká ní lè má mú fìtì ẹ̀jọ́ o sáà nàbí lọ fẹ́ jọ àbẹ̀sù tọ́lá fẹ́ jọ ànábì sallallahu alaihi wasallam ànábì lóyún wálé o kì í tiẹ̀ débẹ̀ lórí ọba àwọn kì í débẹ̀ gan kí lọ fẹ́ lọ sí ń bí ẹnìkan bí ẹnìkan bí mọ́sí àdìgá kọ́gbẹ́ pé dandan lè máa mú lọ gbọ́dọ̀ bó kọ́ ọmọ jáde ń bó tiri ó gbé nǹkan ìjáde bọ́ọ̀ bá mú kọ́ bí èrè tó kọ́ wó lọ́dà wọ́n lè sọ fún ọ fún kọ́tọ́ dáa rẹ̀ kí ti bá wọn láàbọ̀ owó kọ́tọ́ sọmọ rẹ̀ ẹ̀ arájọ́ ti hàn pé ẹnìkan mú kọ́ ọmọ wá fún mi asálọ̀ọ̀bẹ̀ náà ní alọ́ọ̀bẹ̀ pé a fẹ́ lọ bá jẹun oúnjẹ àfikọ̀ àlọ́pẹ́ alọ́sálàfà alọ́pẹ́ alọ́pẹ́ àṣàpèjẹ oúnjẹ ọmọ rẹ̀ tó bí àtìbọ́dọ̀ dáló nígbà dé bẹ́ẹ̀ lọ́ba ní okọ̀ ọmọ ni èmi ló kó wà láti lọ bí ìkẹ́ jáde fún rẹ̀ kọ ẹ fún máikrófóònù kọ́ sọ fún ẹ àwọn náà ń gbọ́ mi ẹni tí mo ti bá ń fún náà ń gbọ́ níjọ́ náà ń kálukú náà ti mọ̀ pé fún ẹ lọ́sọ̀ọ́kọ́ ọmọ ẹ ìwà ní sẹ́tí ṣe mọ́ ti máa bọ́ gbó kọ ọmọ dáadáa ẹ̀yin àfáà ṣiṣẹ́ o iṣẹ́ pọ̀ ńlẹ̀ jùlọ pé ó kọ́ ọmọdé náà gbé jáde lọ ẹ̀yìn kìíní kàtàkùtù ní láàrin tẹ wá sọ di dúùtì yín yẹn kí ti dúùtì yín nìyẹn. ọlọ́run lè kú fáàní náà bí kì í ṣe dúùtì rẹ̀ wà máa tẹ́sí àlòhùn máa rẹ̀ hàn. ẹ jẹ́ àsọ̀kalẹ̀ àwọn ìmáàmù títòsí ìmáàmù wa Malik rahimahullahu ta'ala ìmáàmù àgbà ni gbogbo sófin máa mú tẹ́rí ẹ̀jẹ̀ ní nàìjíríà yìí kò tẹ́ kò sí kankan tó tó etí láwà ní Imam Malik etí láwà ní ẹ kì etí láwà ní o kì í etí láwà ní o etí etí kaba ilé etí láwà ní kò sí kankan tó tó bẹ sófin Imam of Nigeria tó kà ń bẹ ó tó etí láwà ní Imam wa bó ti tóbi tó nù ń jù lọ́wọ́ lọ tí wọ́n ń gba sàrà wọn iṣẹ́ ti àwọn amójútó kan kọ́ọ̀yàn ní mímọ̀ ni wọ́n kọ́ọ̀yàn lẹ́kọ̀ọ́ tí ọba sówó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wọn ní a máa fi wọ́n ránṣẹ́ sí wọn jẹ́ ìpín sọlé nǹkan àtàlẹ́ ìsìn wọn ìmáàmù alẹ́ ìsìn bọ́nà sáàd alimasiri àfa àgbà nínú sọ́ra òun lówó lọ́ díẹ̀ tiẹ̀ ó wà fowó ránṣẹ́ àwọn àlejò tí wọ́n bá ń lọ Madina yóò wá dì é di nǹkan yóò wá páàkì ẹ̀ páàkì Madina. ewu ló ṣe sùúrù yín mọ́ ìjọ jẹ́ àti ẹ̀wà tún jìnnà pọ̀ orí òkú nǹkan kẹlẹ̀ tó ń gbé kẹyìn àfáàní ẹ̀yìn ọlọ́fẹ́ gbogbo nǹkan àwọn amọ̀yàtọ̀ láàrin àfáà àtàláwo mọ́ ọmọ tẹsílálò ọmọ ààrẹ yìí nà ẹ̀jìn owó aláàlì gan ànábì òbèrè ẹ̀ lọ́wọ́ wọn wípé mo fẹ́ kọ́ yín wá bó ọ fẹ́ sóògùn fún yàn oògùn tó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbowó lọ́wọ́ wọn náà ọba àwùjọ àwọn àfáà lọ bẹ́ẹ̀ sìn jẹ́jú o lásìkò tá a wà yìí ọlọ́run kó gbé àwọn àfáà tó máa súnmọ̀ jáde o wọ́n ti ń jáde ọlọ́run jọ pọ̀ jù báyìí lọ. bẹ́ẹ̀ ni kíbídì àwọn ọgbó ká má gbèrí mọ́ náà ni ọwọ́ gbó lọ igbó rere ọmọ àlọ́gà bíbí àná ló kó báwọn èèyàn dédọ̀ ìkànnì àwọn jama wa ń zà nígbà tó bímọ rárá kọ̀kọ́ ń fèsì ẹ̀ wò pé ọ̀tọ̀ wò pé ah àwọn ọmọ pé Islam ṣe bó ṣe rírè ah báwọn bá bímọ àwọn èrò inú owó ẹran táwọn fi ṣe àfikọ̀ gan olúwa aláàfáà lọ bá wọn pé ọlọ́run ọlọ́mọdé ń sẹ̀ tẹ́ ọ̀bá pè báyọ̀ dáràn wà fà tẹ́ bá ti ń bẹ̀rù ẹ báwọn ti di jẹ̀jọ̀dí olóògùn nìyẹn o jẹ̀jọ̀dí kí ni sẹ̀jọ̀dí olóògùn ó ti kú olùgbé ọ̀nà àwọn ànábì ọlọ́run báwọn kí èèyàn ọmọ làbára àti ṣe nǹkan tó sì máa bẹ̀rù pé ẹ́ kí àbá ṣe yọ sàṣẹ ọ. mo wá tèsí ẹ wò ọwọ́ àtúnbí màmí ọ̀yà abilé ìwé wo ló ṣe ṣé ti white mosque ló ṣe àbí ti black mosque. ọlọ́run sọ wípé ayé ọlọ́mọdé wọn ò rí black mosque tó wọn white mosque ọ̀ dáa pọ̀ bó ti ẹ̀yà sí pé kì í ti kú náà ṣe súnà dáadáa o ṣùgbọ́n orí ọ̀run bẹ́ẹ̀ ọlọ́run ni wà máa tẹ́sà ló hàn mọ́. Ìyá ìlà ìlú ìlà nígbà tí dáwà bá wá lẹ́ẹ̀sì báwọn tó wà sí pàtó báwọn tá a tún wá láwọn èèyàn tí wọ́n tún sá fún ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kíní kan kù lórí wọn. kí lọ́kù lórí wọn wọn náà ní àṣẹ ọlọ́run. báyìbù náà wọ́n máa ń sọ pé wọ́n sọ pé gbogbo èèyàn ni a pè díẹ̀ lẹ́rìí wọn ò sí ìrọ̀pẹ́ díẹ̀ láàrin gbogbo ènìyàn ni a pè díẹ̀ láàrin bí wọ́n ti máa wí ọwọ́ àmọ́ gbọ́ ayé alákọ̀ lákọ̀ lákọ̀ tó lọ́run fi júwe pé bẹ́ẹ̀ náà lórí o bí nǹkan bá lẹ́yìn tó sì dá ó yẹ kéèyàn pé bẹ́ẹ̀ ni kéèyàn mọ́ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí nǹkan bá dáa tó tó jẹ́ pé ọ̀fẹ́ tó ni tí ò sówó kankan ń bẹ̀ tí ọ̀bà aráwọ̀ yẹn ń bẹ̀rẹ̀ kọ́ ọmọ fún kinní kan ṣiṣẹ́ ni ètí ń jẹ́ náà ni àṣẹ ìbáwọn ọlọ́mọdé fún olówó àdúrà ayé àtọ́gbà máa tọ́ sáré ọmọ àlẹ́ yìí mi ní ajé rùn. tó wò yí pé mín ájírì ti ń bẹ̀ wọ́n ní àtowó kékeré wà nábì òbílẹ̀ rẹ̀ mín ájírì yẹn àtowó ńlá òbílẹ̀ rẹ̀ mín ájírì ó tún lè fi owó dọ́là ànábì rẹ̀ gbogbo ẹ̀ ló sọ pé náírà ànábì òbílẹ̀ rẹ̀ owó ìtẹ́ǹdé sínú àwo ànábì bẹ́ẹ̀ náà lówó náà ẹni tó ló fà náà bí ọgbà rí o àpò omi rẹ̀ fowó sí bẹ́ẹ̀ ànábì ọgbà rí ààrẹ ẹni ní ààrẹ wọ́n ìpínwó dáadáa tó bá lọ sóde ẹ̀yìn lẹ̀ ń pínwó wọ́n tún mọ ọjà sówó tí wọ́n bá tún tó dédé àwọn olówó àmà sọ̀rọ̀ sí wọn pé ẹ afẹ́kúrá ń gorí lé wa wẹ̀ ẹ̀sẹ̀ máa lọ fa wàhálà yín lólè lè má mú yẹn sí lọ́ máa fa wàhálà Ah. ẹ jẹ́ tẹ̀lé ẹni tọ́lọ mú wá kánàbì mú wá ọlọ́run tó yín ọlọ́run ṣe kí ni ẹ ànábì ló ṣe báyìí gbogbo ànábì ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe wọ́n máa ń tẹ́sí alóhùn min ajiri ti mẹ́mẹ́ min ajiri ọ̀gbárí ògbéèrè ẹ̀rí ẹ ọ yàtọ̀ sí kí wọ́n bùn yẹn ní nǹkan àbùn ní nǹkan yàtọ̀ ṣùgbọ́n kọ́ máa pé ènìyàn kọ́ ń kọ́ àárín ìsìn ní kíkiní àfikún fún mi lówó ah. Eh, èlò lẹ́dí sínú àwo ẹ̀yin aláàfáà máa gbọ́ tó ń wo mi ń gbòòrò bá nínú náà. bábá tó di báyìí wọ́n kọ̀ ọ́ ó ti lọ́mọ kí ó tẹ́ lọ sí àwòwò ó ní táì tí wọ́n fi sí yóò rọra sí báyìí ẹnì kan ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n yìí sí báyìí ó sáwo ọwọ́ àti pátápátá wọ́n ò pé lọ́yọ̀wò ẹni tó bá débẹ̀ ọ̀rọ̀ rà sí káyipẹ́ bára wo ní ìsinmi bá pátìsì ọ̀rọ̀ ra owó náà wò yóò fi kíni mẹ́mẹ́ tó bá wò tán yóò tún gbé kò ní mú ṣé lọ fún ṣé kàbí ìmáàmù làbọ̀ pé iye báyìí ní bẹ́ẹ̀ tó bá wò bá ń tán wọ́n á sọ pé kòránì la gbé wá tẹ́lẹ̀ tá a fẹ́ kí ẹ má ṣe kòránì lélẹ̀ dàlẹ́ ìlú lẹ́kẹ̀ẹ́ tó bá yẹ pé dàlẹ́ ìlú náà gbé wá tẹ́lẹ̀ tó wò yẹn ọ̀bá wọ̀ sùn wà kò tún yí tó yẹ wọ́n ta dàlẹ́ ìlú kíyà sí fún ẹ ti dàdé lù ń pamọ́ tìpamọ́ tìpamọ́ tìpamọ́. ẹ ti àṣẹ fún ẹ ti bẹ̀sìn jẹ́ ẹ ọlọ́run lọ́mọ yẹn tẹ́ líkù ní ẹ̀sìn ládàra ládàra dá yẹn ẹlòmíràn wọn wípé ebi wọ ní iṣẹ́ tó ń ṣe ìwọ náà kẹ́kọ̀ọ́ ẹ yí kí àrámútàrà kẹ́yí fàáfà alára àbúkà bí àti àádọ́ kí ó gidi tọ́ba kí ó gidi wọn ní orí iṣẹ́ tó máa ń ṣe tó fi máa jẹun. bọ́ọ̀bù wa lè tó gidi má kọ́sẹ̀ kan èyí ṣẹ̀ṣẹ̀ láìsẹ̀ èmi náà ṣiṣẹ́ àwọn àfáà náà ń ṣiṣẹ́ àwọn àfáà náà ń ṣiṣẹ́ kí wọ́n ṣáájú ìmọ̀mù amálíkì àgbẹ̀ ni wọ́n wọ́n lómi ó pé ah, àfáà tó bá ti kí owó ọgbọ́dọ̀ ṣe àgbẹ̀ ó kọ́bọ́dọ̀ lóko mégá lóko bó ṣe ń wù mí kà mọ́ lọ́pẹ́ lóko àbí ìdálọ́tẹ̀ ti ń débẹ̀ rí mọ́ lọ́pẹ́ gbọ̀pẹ́ kílò wá ní ó sì sẹ́mi àwọn business mi náà wà tí yẹn náà tún ṣe yàtọ̀ sí pé wọ́n yàrá dálé ìwé ilé àwa ń da ilé tí ó ṣòwò ń bẹ́ ọ́ wọn náà bí lọ́dọ̀ àwọn ọmọlé kí wọ́n rí pé náà lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ nù olùkọ́ sí ń gbowó oṣù olùkọ́ náà ń bẹ láàrin wa sí ń gbowó oṣù ní olówó oṣù tí wọ́n ń jáde ṣé owó aláàrú one thousand owó táàmù kan one thousand naira àti tíra. àtẹ̀kọ́ one thousand naira kan mo lẹ́kọ̀ọ́ gbà ẹ̀yìn tá a fẹ́ lò náà nípa máa tẹ́ alò hónú ààrẹ ní. yẹ́n wàá gbóró ilé ìkalẹ̀ yẹ́n wàá gbóró ilé ìkalẹ̀ yìí. Ah, nígbà ah, o. a sì náwó sórí ẹ̀ títí di sìn náà máa hà gbọ́ àléwò ó ti lo twenty three years a sì tún náwó látàkùn ara wa sórí ẹ̀ náà di sìn náà kí ló fà wà máa tẹ́sí àrùn. إن هو إلا ذكر للعالمين wá jẹ́ sọ fún ọ ó sì tún dáa fún wa sí ẹ̀yin tẹ́ ń gbowó tẹ́ ń fara ní àwọn èèyàn ó dáa fún àjùmí lọ ẹ̀ tó bá fẹ́ kọ́ dáa fún ọ náà ìwọ náà sí ní táwọn ànábì ọlọ́run sọ fún wa máa tẹ́ sáré ohun. ọba sì bọ̀ sílé ìwé náà kọ́bẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bíìlì jẹun fáwọn ọmọ níjọ́ tí ilé ìwé ti bẹ̀rẹ̀ 2015 kò lè bá all islamic one islamic two arabic lọ́wọ́ free ni ẹnìkan gbowó lọ́wọ́ wọn fún bó ṣe wà ní bíbá ìbẹ́ náà lọ́wọ́ àní branch kejì náà láti gbà wọn bí ó sì ṣe máa lọ náà nù. àwa ń bẹ lọ́hùn wípé máa hàdì sẹ́ ń wò nǹkan à ń bẹ lọ́hùn pé mò ń sọ fáwọn èèyàn tó ọjọ́ kan ń bọ̀ mo ti ń bẹ lọ́hùn kọ́ yá tá a ti ilẹ̀ gan tá pé má sàn kọ́ bọ̀ mọ́ tọ́mà ah, kíkọ́ rẹ̀ lọ afẹ́ pírátìsì ni àmọ́ tẹ́sí alóhùn. ìkẹ́ni ní àwọn àbúrò wa tó jẹ́ bí akẹ́kọ̀ọ́ fún wa náà jáde ó wá nílé kí ó wá ń fi mú fínlẹ̀ lọ́dọ̀ mùdíò nígbè ẹ̀dáhùn bóun lẹ́sẹ̀ wà nù ẹ̀rẹ́ kí àbẹ́rẹ́ ń sanwó àwọn olùkọ́ yín láti òkèèrè ni ìdí yorùbá jẹ́ wọ́n fún pé à kò sẹ́ni kankan tí ń sanwó wọn gbogbo olùkọ́ lákòókò tó ń tẹ̀ ń béèrè ń kò sí nǹkan tó ń san san àìnú ọbẹ̀ náà la ti ń san wọ́n lọ́wọ́ sọ wípé ẹ̀dá àkókò làwọn dòkítọ́rù ti wá ń lif bó wọn ti wá ń ṣe bó wọn ti ọdún nílẹ̀ tó máa tún lé kí oyún kù ayẹ́sọ̀sọ̀ ọbẹ̀ ayẹ́sọ̀ gbogbo ẹ̀bí ẹ̀tún tún ṣe ẹ̀gbin fúláwà ilé kí a máa ní fúláwà ó tún ní fúláwà pọ̀ọ̀tì àbí ilé a máa ní gbà fáànù nínú kíláàsì fáànù méjì kíláàsì kan lè kéwú bó lọ àárí òun bó lẹ fi ń ṣe òun sọ fún wa pé àfáà ló ń sọ fún wa pé ẹnìkan kan mú wá àǹtí náà ni bá ti dúró rí bọ́lá kan ẹ̀ àwọn ẹ̀nẹ́bí ọlọ́run wọn ṣe ọlọ́run ti gbà pẹ̀lú wọn ọmọ tẹ́sí alóhùn máa lè nìyẹn. ọlọ́run wa ni ìnáwó wa ilá dìkírò lílá àlámì. هؤلاء القرآن إن هو إن هو أنسي النبي وامواتن قوين جوبان كالورين قرآن من جهة قرآن يكو جنكا إن هو أي ما هو حجنكا إلا ذكر للعالمين إلا ذكر للعالمين wọ́n ní ọlọ́run ní kòránì tí ọlọ́run wà nẹ́bí wà tí ń kọ́ yín tí ń sàlàyé ẹ̀ fún yìí tí ò gbowó lórí ẹ̀yìn kí ni tá a sọ kalẹ̀ fún sí kí anikọ́ máa fi ṣe anikọ́ máa fi ṣe ìrántí ìmọ̀nà fún gbogbo ayé yìí ẹ wọ́n tó wá sọ kòránì tó ń jẹ sọ́rí pé àṣírí ẹ̀ túbà in huwa illa dhikru wọ́n sọ pé kòránì lẹ́ẹ̀ máa fi sọ́wọ́ àdìsí kan tẹ́ ẹ̀ máa gbé kiri tí ì alukur'anu gun alukur'ani alukur'anu gina la fakra bada anabi náà ní ọmọ sọ̀rọ̀ jalajala báwọn sallallahu alaihi wasallam anabi ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn ìjọ orí tó ké kùránì ń kọ̀ gbọ́dọ̀ rẹ rù mọ́ à sáǹsọ bẹ́ẹ̀ fún ẹ rẹ́rù tí bùkátà bá ju ọdún pípọ́ rẹ́rù àwọn tó mọ̀ jù ọ lọ́wọ́ àti rẹ́rù. kùránì tó ń jẹun ẹ̀ẹ́ abẹ́rẹ́ ti kí kùránì ọwọ́ àmà àtàkàtúbù àtàṣọ́rọ́bù ọ máa kọ́ ma mú ọ ma fọn fáwọn èèyàn kìí ṣe bẹ́ẹ̀. kòrán tó bá ti kí máa fọn káàkiri máa fáwọn èèyàn in huwa illa dhikrun. alukóran ní ta fún ra nẹ́bí kò sí nǹkan kan ta fún ọ fún ju pé dhikrun lil Ẹ ọ máa fi táwọn èèyàn sọ náà ọmọ mi táyé sọ́nà àtàyé sọ́nà ló kọ àlùkùránì kìí sin táàfin máa jẹun táàfin máa wóúnjẹ káàkiri náà kẹlẹ́rù náà ni àyà méjèèjì a rí pé ó sopọ̀ mọ́ ànábì ìta ànábì wa Yusuf alayisalaatu tí wọ́n ń pa fún ànábì láti ìjọ ìwá wípé bó ṣe rí bó ṣe rí bó ṣe rí wípé ànábì Yusuf alayisalaatu sẹ́lám irú sẹ́ni làwọn náà jẹ́ bí wọn ò ṣe gbọ́ fáwọn náà nìyẹn wọn gbọ́ fún wọn náà bí wọn ṣe gbà fáwọn náà nìyẹn tí wọn gbà fún wọn náà bójú rẹ̀ ṣe rí kí n sọ léde Òṣogbo bójú rẹ̀ ṣe rí bẹ́ẹ̀ náà lójú tiẹ̀ náà máa rí bójú ànábì Yakubu ṣe rí bẹ́ẹ̀ náà ni ojú tiẹ̀ náà ṣe kíni ẹ̀ máa rí tọ́ba wá rí báwọn fara rẹ̀ balẹ̀ mọ́kàdú mọ́jùsú rẹ̀ máa bá hírísù rẹ̀ náà lọ ojú kòkòrò tó ní lórí bí káwọn ọmọ náà kọ́ ọmọ náà kọ́ máa bá ń so. Ah, eh, eh, ìtumọ̀ àyà méjèèjì ní sókè nù ní náà wà má àṣàrò náà. Àtẹ́ máa bẹ́ lè rí pé má tí ń bẹ́ẹ̀ yẹn kí ni túmọ̀ rẹ̀ ó pè má ó ń túmọ̀ sí pé lá pé lẹ́ìtà kì í ṣe bẹ́ẹ̀. Ó ń ta àyà yẹn wò dáadáa ó ní wà má àṣàrò ìtumọ̀ ẹ̀ náà ni pé wà má aksaru nas ayé lẹ́yìísà aksaru nas kì í ṣe gbogbo ọ̀pọ̀lọ aksaru ń bẹ ní ìsìn kan látún nìyẹn indaka kẹfìr wà indaka aksar wà indaka qalil wà indaka àkọlù wọ́n ní oní kẹfìr ọ̀pọ̀ oní aksaru àpọ̀jù àpọ̀jù lọ́lọ́run ọba sọ̀mbẹ̀hún oníwà má aksaru àpọ̀jù àwọn èèyàn ní kó bí ninety five àwọn ènìyàn ọmọ akitaru náà tí wọn ò ní jẹ́ o lè mọ́mì nínà wọn ò ní gba yí mánì o lẹ́gbẹ́ wọn ò ní tẹ̀lé ọ bí five àbí seven ten ten àwọn tẹ́lẹ̀ máa rí mú tí wọ́n máa gbàtọ̀ ọlọ́wọ́n ọba tí wọ́n sì máa gbọ̀rọ̀ sí ọ lẹ́nu. ẹ̀bẹ́ ni tí wọ́n bá ní kí ni wọ́n mìíràn pẹ̀lú akitaru náà sí láàrin yìí gan jùlọ òun náà ni àwọn kò fáà àwọn kèfèrí àtàwọn tó bẹ́ẹ̀ bí àwọn bídíà bí àwọn oní ẹlẹ́sẹ̀ ẹ̀ẹ́dá tí ń alágídí kèfèrí tí ọgbọ́ tí ọgbà bẹ́ẹ̀ náà láà máa rí alágídí oní bídíà tí ó yarí pa àbáwọ agbo àwọn bídíà ní ìjọba pè wọ́n àbájọ àwọn kèfèrí tí wọ́n pè wọ́n ó lè ṣe wàhálà oṣù mẹ́ta kọjá sí pé ẹnìkan péré ní ọgbọ̀n nù ẹnìkan bẹ ládùúgbò wa ní nǹkan bí ládùúgbò wa ń bí báyìí náà àlejò wa wá wá wá kò ti pa díẹ̀ nàbá ní kìíní àwọn tí lóun fẹ́ ti dáwà fún ẹni tí èsè mùsùlùmí ẹ mo ní àdúgbò tí wàá ń bí báyìí alágídí làwọn èèyàn ó lẹ́ni tó gba ìsìláàmù ganu kèfèrí mi ọ̀tàn yìí jẹ kọ̀dọ́kàn ebi kan lọ́wọ́ sọ́dọ̀ wa tó gba inú àwọn tó gbọ́ tó gba ìsìláàmù tú o malam Yusuf Adépọ̀jù níyàn tí a tú wò tán ọ̀hàn pé kì í ṣe mùsùlùmí gba ìsìláàmù ó ti yá nǹkan mi ó ti gbà á bí bàtọ̀ gbọ́ fẹ́ bí bùkátà kan nínú gbèsè ayé tó ń bá ti wọ bẹ̀yẹn ẹ̀ sí bùkátà wọn bí yà bẹ́ẹ̀ tọ́ba wà ní wọn àlejò wa wá ń jẹ́ náà wọn lòun fẹ́ ti dára fún ta abáǹtò wàhálà bàbá kan mẹ́mẹ́ ẹ má bẹ̀rẹ̀ sí ti wàhálà ó sì wàhálà lórí ẹ̀ ti wàhálà ti wàhálà àwọn tó jẹ́jẹ́ mọ́ màtá sí kọ̀ọ̀kan mọ́ ọmọ rúwẹ́ntì mọ́ ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ti wàhálà lórí ẹ̀ títí dájọ́ méje mẹ́ta kí ló wí padà náà ni lórúkọ tí mọ́gbìn náà ló yí padà kò pé lórúkọ ọlọ́run ọgbọ́n o bọ́bá wa gbọ́ àwọn kèfèrí tọba ṣiṣẹ́ lọ láàrin wọn fún bí ọdún kan ó lè rí mẹ́ta mú wálé ọ̀rọ̀ rí nǹkan kì í dẹ̀ sí pọ̀ máa ṣe gbogbo ní sẹ́tìn àti máa pín ẹ̀ ló lò fún àwọn ọ̀gbọ́ tọ́ba wọn abo àwọn bíbíà ojú rẹ̀ orí mbẹ́ náà tọba wà àárín wọn tó fẹ́ pè wọn pé ẹ̀ka máa bọ̀ ní sáà bọ̀ ní kọ́lá yóò tún ṣépè fún ọ kọ́lá yóò tún máa wọ́ pé ìwọ́ lọ́ọ́ mọ̀ náà tọba wa gbọ́ àwọn ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni wàhálà ń bẹ́ẹ̀ gbogbo àwọn àwọn yìí akisaru ní asisi koran wí yẹn gbogbo wọn lọ́wọ́ bẹ̀ ètò ìdíwọ́ bẹ̀ omididi àwọ̀ bẹ̀ àwọn mùtí nǹkan kàkẹ́ ń ṣe gbogbo wàhálà àbúrò ayé náà àná àwọ̀ bẹ̀ ẹ̀ kò sí èméjì àwọn náà pọ̀jù lórí ilẹ̀ àwọn kèfèrí lọ́pọ̀jù àwọn bíbí àpọ̀jù ń súnà kèfèrí pọ̀jù mùmìnì lọ òun àpọ̀jù ń súnà lọ ẹlẹ́ṣẹ̀ pọ̀ ju ẹni tí ò dẹ́ṣẹ̀ lọ. ó yá báwọn ló fi jẹ́ sí pé ìwọ́ tó bára rẹ níbi tó dáa á máa ṣe special pẹ́ fọlọ́n. ó rí a Umar ibn Khattab radiyallahu anhu bàbá kan tí wọ́n máa wà wà ní Musannaf ibn Abi Shayba tí wọ́n máa ń gbà wáyé pé ẹ̀ẹ́n bá a ti rọ́ àwọn ọgbọ́n pẹ̀lú lómi ibadihi shakur. bí a bá débẹ̀ a bẹ́ẹ̀ ni bọ́wà ní tafsir tọ́ ọwọ́ abára rẹ ìwọ náà lọ jókòó nílé ọlọ́run yìí ọ̀tá ẹlòmíì wá láti ìlú mi wà gbọ́ tẹ̀sí tí wọ́n wá ẹ kọ́ máa dúpẹ́ fọlọ́run ẹlòmíì wà láti ìlú mi ṣùgbọ́n bí ó ti wá gan bá a bá wo gallop ti mẹ́rọ̀ náà lé rẹ̀ jága jìjì jága jìjì ló kọ̀ náà lé ẹ̀ ó tó discourage yẹn pé wàhálà ojú ọ̀nà yìí pọ̀ jù ṣùgbọ́n tó fẹ́ lọ gbọ́n ó tì lọ́kùnrin kan pé ah, àwọn dè bẹ́ẹ̀ náà ni bàbá dè dọ́gba tó wá náà lọ́mọ gbọ́dọ̀ ń tẹ̀sà rẹ ni ó yẹ kó máa ṣe ọpẹ́ ọ̀tọ̀ fọlọ́run lórí ẹ̀ àní ogun lọ́gbẹ̀ẹ́ ti bẹ lórí ilẹ̀ kẹfìrí lọ́pọ̀ jù sábà tó bọ́ sí pé súnà bìdà ìlú lọ́pọ̀ jù bìdà ìfọ̀n tó wá sáà náà tó jẹun súnà ẹ̀sà lọ́jẹun sábà tó ní àwọn ẹlẹ́sẹ̀ àtàwọn tí wọ́n èdè ẹsẹ̀ tí wọ́n èwù tí wọ́n wẹ̀wù ẹsẹ̀ ẹni ìyẹn lọ́ba tó fi pẹ́ sí pé àwọn ayé alukur'an ọlọ́run a máa sọ ń gbà míì pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́bọ ni wọ́n ayá sọ́ràtù rom ayá kùránì débà sọ́ràtù rom ayá forty two ọlọ́run ọba sọ pé kó ṣe irú fìlà áàrù. oníkàánà akitaruhun المشركين رجالي في وكيا ألبو صلى الله وصلاة النحل آية آية تتري أو تتري تلاقوا قوضوا أتبو أتبو بلاكين صلاة النحل آية آية تتري الله ماذا يعرفون نعمة الله ó ní wá akitaro humul kafirun níbi tòkè ó ní káàna akitaro hum mushrikin ìgbà míì yẹn sọ pé la yu'minuna ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń lẹ̀ ní ọ̀gbọ́lọ́hún gbọ́ suratul baqara àyà míà hundred one hundred ọlọ́run ọba sọ pé àwa kullama àhàdùn. bal aktharuhum la yu'minun àwọn ní bal aktharuhum la yu'minun ó ní ọgbọ́lọ́gbọ́n tí mẹ́lẹ̀ wọn ò ní gbàgbọ́ bẹ́ẹ̀ náà tó sọ ìgbà mí ọ̀rọ̀ pé la ya'lamuna aktharuhum la ya'lamuna suratu Rum tó padà sí Rum padà áyà 30 ọlọ́run bá sọ pé dhalika ad-dinul qayyim Aha! ولكن أكثر الناس ولكن أكثر الناس لا يعلمون ولكن pé láyé ṣùkúrú náà ọ̀pọ̀lọpọ̀ ti ń bẹ wọn ìdúpẹ́ aláìmoore ni wọ́n ẹnìkan fún ìyàwó àdúpẹ́ ọwá ń bínú kò ọ̀ bọ́lọ̀ ń ti dá yìí kọ́ ọmọ dúpẹ́ gan-an. àyà suratu Yusuf táwà nínú ẹ̀ àyà 38 ọlọ́run bá sọ pé dhalika min fadlillahi alayna. ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس ìgbà mi yọ sọ pé láyà kìlú náà gbogbo mẹjọrí sẹńtì mẹ lórí ilẹ̀ òpònú ni wọ́n kọ̀sọ́pọ̀lọ́ mbẹ́ lọ́jọ́ àmà sọ wípé àwọn tí ń lo democracy system ìyẹn ti ń dìbò ṣé òpònú lọ́pọ̀ jù ní àlọ́pọ̀lọ́ pípé máa sọ pé òpònú lọ́pọ̀ jù ẹ náà máa yan olórí fún wa àdánwò tá a kàn níyẹn o sọ́tò àǹkà bóòtù àyà sixty three wọ́n máa sọ pé kúrè alhamdulillah. Aha, àṣìṣàrò láàrá pínlẹ̀ bó ti wá lọ́nú àlùkùránì lọ́nà wọ́n a máa rí bá ń lákọ̀ lákọ̀ àwọn àyàn kan tọmọ bẹ́ẹ̀ majority wọn ò yẹ ilé yẹn rí ọ̀pọ̀ ńlẹ̀ tí wọ́n bá wá kàwọ́ kún kan nínú wọn yẹn kọ́ máa dúpẹ́ fọlọ́ níta fẹ́ pè fún àmbẹ̀ náà làákà ìwà kan ó fi rinlẹ̀ pé ẹni tó pọ̀ jù lórí ilẹ̀ náà lẹ́ni tí ọ̀dà kèfèrí pọ̀ òbílẹ̀jẹ́ pọ̀ ẹni bú pọ̀ jẹniri lọ làákàyè fi yé wa àdàmọ́ náà fi yé wa reality náà gan ní táwọn wò gan fúnra wa ní táwọn agbára gan ṣe sáyé gan oyè abẹ́ pé tọ́ bá ń lọ lọ́jà ní tọ́ bá ń lọ ń gbòòrò ní ìsinmi rò pé ọmọ òwò kẹtẹ fẹ́ ni bóyá ọgbìn kankan lọ́wọ́ mo mọ̀ pé àfa àfa àtọ́jẹ gọ̀bì lẹ́yìn yẹn àfa kogi àbí ká ní pé one million wà lápò rẹ bó ṣe jókòó cash ẹ o sì kó sápò ẹ ṣó jókòó báwọn ó ní fẹ́ jókòó sẹ́ni kankan torí pẹ́lú ọmọ àbọ̀ yìí pé àmọ́ wẹ́n tí ì ṣe ṣùgbọ́n gbà tí ò sówó lápò rẹ ibi ó ti wọ ló ti jókòó kí lọ́fà tó fi rí bàm béèyàn bá ra káà ní ìsìn yóò tún lọ ra security yìí ló dé ó fi jẹ́ pé wà lára kí n nà kílára náà. báyìí ni láyà àlàmúnà láyà pẹ̀lú náà láyà òmìnira báyìí náà ni làákàyè àti ń tàn ló gan fi yàgbẹ́ ní bú lọ́pọ̀ jù lẹ́nu kan bá yá mi lówó àwọn kọ̀ọ̀kan fẹ́ẹ́ rí fáyìn ṣé ń tẹ́ kí n yá ni àbí ẹni tí ò yẹ kí n yá kí ló fà á wàhálà kí n yà sẹ́kùndà. tọ́wọ́ jẹ́ sí pé agbẹ́rùn náà sì mú mi nù náà sọ́ọ́lì fún náà ni ó ní ìdí ọwọ́ ìdí ó gbé kàńdánù ráìsì lọ́kàn mi gbogbo èèyàn ráìsì ni wọ́n ṣùgbọ́n ní ìsìn kàńdá ti pọ̀ ju kí lọ. báyìí sí lọ́wọ́ ìdí nìyẹn tá a fi máa wádìí pé a wádìí pé ṣe ṣe èèyàn rí bàbá kan ló jókòó lọ́ọ̀kan yìí nìyẹn ẹlọ́mọbìnrin àbí ẹ̀yin náà ni o ẹlọ́mọbìnrin lé ní ọmọ mi bá dìde àfa Ibrahim lọ́ba ní mo rí òdòdó kan ní ẹ̀yìnkùlé yín mo fẹ́ jà ẹni jẹ́ ọjà dàrẹ́ ẹ bẹ̀rẹ̀ padà wà lọ́rin àmà padà wà. padà wá ẹ wá ìdí ẹ̀ tẹ́ ń wá àwọn òfin yára pé wàdá kí ní àtàrà náà sí majority èèyàn ó ti bàjẹ́ èèyàn burú lọ́pọ̀ jù ńlẹ̀ ń tọ́fà nìyẹn tó bá yẹ pé ìran yìí lọ́pọ̀ jù ní kí làwọn wádìí sí ọkàn wọ́n balẹ̀ pé à lágbájá sí kò yí lọ́wọ́ èèyàn mẹ́wàá sí èèyàn mẹ́sàn-án kò yí lọ́wọ́ ẹni bọ́kàn wọ́n balẹ̀ pé àkò sí wàhálà ṣùgbọ́n èèyàn mẹ́wàá sí mẹ́sàn-án ló yí lọ́wọ́ ẹnìkan ni ò yí lọ́wọ́ àwọn àní tún tiẹ̀ náà ṣe gbé ọlọ́mọdé rárá kò bá àkóbá àdábá <laughs> ọlọ́mọdé àrí ó ti sẹ́ lórí ẹ̀ ìdí nìyẹn tó fi yọ ayé pé kíní yìí bó ṣe rí nìyẹn o ìdáwà gan lò alukurani gbé wa sunna anabi gbé wa àmọ́ yáyà láti kàbá ń pé ọmọ ènìyàn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀dà àyà tó ní náà ní gbé a lọ síbẹ̀ yẹn kí wọ́n máa akitaro náà ṣe wà láwọ́ àrọ́ sàbí lónìí. tọ́ náà wà fílmù kan tọ́ sábà wà wò báwọn ni ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbanáà yà lọ́kùnrin àyàn àtàwọn ọ̀rọ̀ nítorí bá ti fọ ànábì máa bù ní ọlọ́run náà máa bù wọn lórílẹ̀ inú àwọn èdè èèyàn orí majority ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni bú ni wọn wọn máa bù wọn ṣùgbọ́n tó máa rí àwọn minority èèyàn kéékèèké èèyàn tó máa ní wọn kòránì wàá máa ròyìn èèyàn tó máa ní wọn ẹ̀yin lẹ́jọ́ kò ló máa sáàsì tí wọ́n bá ní èèyàn mélòó ní bẹ ní ìlú dùn lásán àtọ̀ sí ẹ̀yin tẹ́ tó wá látòrí sí ti ààyè ìlú dùn lásán àmọ́tòǹjà pé ìlú dùn zóònù kata tá a wà yìí lásán zóònù tí mẹ́lẹ́dù tó tóbi méjìlá bí mo ṣe ilasa zóònù gbogbo ẹ wá gbogbo ìlú ẹ wá gbogbo inú ìlú tá a wá ní ọlọ́run máa ń ròyìn nǹkan tó kéré ní ẹni sábà àyà sí ọmọ ọlọ́run kí wa Ah, ń bọ́ lọ́n kìkì àṣebáyé fún àṣebáyé fún àṣebáyé fún àṣebáyé fún kí ló wàá fi sán àbà ní àìmàlú dáhùn dàtúkọ́ àmínà mẹ́yìn àìbàdí àṣà òní àìmàlú àládáhùn dàtúkọ́. kí ló fi parí ẹ̀ ó ní wá pàdé nínú ìlànà ọlọ́run wá kọ́ lílò mí náà ìbáyé ṣàkúrò èèyàn tí máa dúpẹ́ tí máa ṣe tọ́lọ́run nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn wọn kéré pọ̀ èèyàn kékeré bẹ́ẹ̀ ní ẹ̀fẹ́ ayé wọn gbà wá lọ́sọ̀dọ̀ Umar bin Khattab radiyallahu anhu gbogbo ẹ̀ sẹ́mi rajulan gbọ́ asábìyàn wọ́n ní Umar gbọ́ ọkùnrin kan tí ó ń ṣàdúrà قل اللهم اجعلني من عبادك القليل اللهم اجعلني من عبادك القليل àdúrà ńlá lélẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ara àgbọ́rí gẹ́gẹ́ bó ṣe rí fún márùn náà yẹn اللهم اجعلني من عبادك القليل اللهم اجعلني من عبادك القليل ọlọ́sà tẹ̀wọ́ sàǹtẹ̀nú máa fi wọ́lọ́n wọ́lọ́n fi mí sínú àwọn ẹrúsìn rẹ tó kéré ẹrú sẹ̀rẹ̀ tó kéré fíkìú yìí lágbára o fíkìú ni o sọmọ ọlọ́run kiri sínú ọlọ́mọdé á ní mímú àyìn bá di kàlùkàlì. àwọn ah, ni wọ́n wá bílẹ̀ tó mi náà yìí náà tẹ́ tẹ́lẹ̀ hàtẹ́ tó a sáńfọ́n náà kàlẹ́ yìí lè túbà náà ó lè bá yé bàbá ó ná kàlẹ́ yìí ẹnìkan ti ná kàlẹ́ tí ọba jẹ́ pé kòránù balẹ̀. torí nákàlẹ̀ nákìlù làwa mọ̀ nta kó amúwa láti ọ̀rọ̀ àbọ̀rọ̀ àwọn wa bèrè pé ń bolo ti tó ń ṣe yìí ọ̀rákùnrin yìí ọba sọ pé ọkàn náà sọ pé iná lọ́wọ́ ayọ̀ kó lùdí ti dábẹ̀rẹ̀ wọ́n lọ ń sọ nínú rẹ̀ tó dáa yí pé wọ́n kọ́ Umaru táwọn ẹ̀ǹkì hẹ́n nǹkan dé eléyìí nímọ̀ o wọ́n ní Umaru kan sọ pé gbogbo yẹn ló ti máa kí ó tán o ọmọ nǹkan kan mọ́ o ẹ̀rù bí tó ti lọ ọkọ̀lẹ́ ìlú mi ní ìbádìí ọ̀ṣàkúrò ní Allahumma ij'alni min ibadika o qalil tìmí sí kan náà àwọn ẹrú òfin rẹ tó kéré ẹ̀rí nǹkan wọ́n ní kékeré ọlọ́run máa wọ́n tí ọ̀rọ̀ tí àyà tẹ̀síù táwa ń bẹ̀ lẹ́nu yìí tó ní ọ̀wàmọ́ akitárò náà èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn oníṣẹ́ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ náìtì náìtì wọn oníṣẹ́ẹ̀sìn wọn àwọn ibi tẹ́ǹt tó kú rẹ̀ ti máa rí bẹ̀rẹ̀ ti máa rún bídí kan bẹ̀rẹ̀ ti máa rí amọ̀nàfíkì náìtì yòókù báyìí rọ̀ nínú nǹkan tí ọ̀dà ni wa wọ́n á ní sọ̀rọ̀ ara àlìjánu wọ́n ní ansa náà ni pé bẹ́ẹ̀ ni o ẹ̀yin wà nínú nùsù sọ pọ̀ dáadáa yìí pé ah, èrò náà pọ̀ ní ọjọ́ tó máa lérí pé helmen màsí ààyè tó ń fẹ̀ sí o kò tí ì kún ẹ dákun ẹ bá ń pè wá sí ebi ń pa mí nígbà tí náà sọ pé ebi ń pa mí o ẹ bá ń gbé wá sí ebi ń pa mí n tí yóò mi ò tí yóò àwọn èrò náà pọ̀ ju èrò àlìjẹ́nà ọlọ́run à ń bẹ ọmọ síwájú èrò náà ti wá wá síwájú nínú àwọn èyí bá díkà kọ́líìlì àwọn tí wọ́n wọ àlìjẹ́nà náà náà. ما hmm ọ̀rọ̀ láwó tó wà ń bẹ̀ yẹn wà láwó àrọ́sà láwó láwó ẹ̀ka sọ̀rọ̀ ń bẹ̀ o ah, kì í ṣe gbogbo láwó là máa wí ẹ̀yin o pé mi ìsáàfà yóò bẹ́ẹ̀ náà ń bẹ̀ tí ìbá ṣe pé hmm, tí ìbá ṣe pé ẹ fún tí ìbá ṣe pé ẹ fún tí ìbá ṣe pé. Hmm wọ́n yẹ pé láwó láwó nù kí ó méjì ni o tó bá lo láwó o lè dáná mbẹ́ o tó bá sì lo láwó nígbà míì o lè fọ orí fúnra rẹ̀ láwó ọlọ́run mbẹ́ láwó onírọ̀rùn mbẹ́ onírọ̀rùn ní kámú bó ni láwó sí kó bá yàn tí yàn bá ń fi láwó lápàdé kádàrà nǹkan bá ọ ní ìsìn láburú lápèjú ìwé ọ̀fẹ́ jáde lẹ́nu ọ̀nà mọ́sálásí wa gba gate b ọ̀gbà a mo wá fẹ́ gba b yẹn nígbà tó fẹ́ lọ ọ̀n dá òtún pé ìgbà yẹn lọ àdúrà yẹn lọ lọ́ba lọ sí b mo dẹ́nu ọ̀nà lọ́ba yọ lọ́wọ́ ní jẹ́ ọyọ o lọ́ba yọ mẹ́ lọ́ba sọ pé ah tí mo bá sì gbà á ee mi ò bá ti yọ tí tó wíhun tí alákòóbá ló kọ rẹ̀ jìnnà sí mùsùlùmí ọlọ́mọ yẹn ti ń ṣẹlẹ̀ síbà tí ọba sì lọ ní kìbá sí lásìtẹ̀ǹtì o tí tó wíhun o ti kó bara rẹ̀ ọ paasi ó fẹ́ẹ̀lì ẹnì kejì fẹ́ẹ̀lì ẹnì kan paasi ọba sì ṣe báyìí ni o àti fẹ́ẹ̀lì o tí tó wíhun o ti fi kó bara rẹ̀ àwọn aláwo alákòóbánu wọn ni a jìnnà sí o láwùmí wa ń bẹ tí ẹ pé kì í kó bá yẹn ti ẹ wọn lẹ́nu kí ẹ máa fi ṣàgbọ́kàlé nǹkan pàápàá jọ tí máa fẹ́ lò fún nǹkan tí ń bọ níwájú pé tó o bá gbìyànjú dáadáa o ọlọ́run ọkẹ́ o eléhùn eléhùn alákòóbá tó o múra sẹ́kọ̀ọ́ rẹ dáadáa o ọ yege eléhùn ìsìláwọ̀ alákòóbá ẹ jẹ́ ká kíyèsí wọ́n àrọ́sẹ́ bí mọ́ọ̀mìn náà ló gbà lọ́bẹ̀ ẹ̀hán àṣírò fi ìdáríkì àṣírí tí ń bẹ́ ń bi láwọ́ méjèèjì láwọ́ méjèèjì láṣírí kan lábẹ́nu ọ́ láṣírí kan lábẹ́nu àṣírí àkọ́kọ́ òun náà ni wípé wọ́n ní tọ́ bá lo láwọ́ ta ní alákòóbáni yẹn yín máa kó bànújẹ́ bọ́ kéèyàn yìí sì máa jẹ́ kéèyàn sáà máa ronú wọ́n máa bànújẹ́ kọ́ máa ronú ẹni pé n tó ti ṣẹlẹ̀ ẹ̀wọ́ tó fẹ́ jáde níbẹ̀ yẹn tó wá gbà bí tó wá gbà bẹ̀ yẹn tó wá ṣubú ọ wà máa bànújẹ́ ọ wà máa dára ẹlẹ́gbẹ̀ẹ́ irú kẹrù kí á lélẹ̀ eh, so ìsìláàmù oṣù fẹ́ ká máa tún bójú wẹ̀yìn tó bá ṣẹlẹ̀ sí wa ní tó ti ṣẹlẹ̀ sí kí ni ó ti lọ mójútó ní ti ń bẹ́ wájú ni ti ṣẹlẹ̀ àfẹ́ ni so ilé ń bá ni. ẹ wàá rí láwọ ẹlẹ́ẹ̀kẹta ní láwọ aládùn ni òun ti ẹ̀yin máa jẹ́ kí èèyàn múra ṣiṣẹ́ ni ah, tọ́ba múra sẹ́kọ̀ọ́ rẹ̀ ó sì pàṣẹ láwọ múra ṣiṣẹ́ nu ṣẹ̀rí àwa afẹ́ bẹ́ẹ̀. النبي عليه الصلاة والسلام احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز نعم يبان نعم ولو حرصت أن تمل ويجي سيماني سيمكني حرص نعم حرص يحرص حرص يحرص واني أما وابا واني حرص يحرص ناوى يكن أمجيز من أجدين تداج يكيج قداتو واني كو يكيما فوق níbi mọ̀dọ́rìn rẹ̀ àwọn àfáàní ilé wọn ọmọ yìí náà. jùmùlà wà láwọn àrọ́sítà tí bẹ́ẹ̀ ní àyà yẹn wọ́n ló sòpin yà láàrin ismu ma àti khabar rẹ̀ ismu ma ni akitaru nà khabaru ma òun náà ni bi mu'min wà láwọn àrọ́sítà wà wọ̀ láàrin wọ́n máa pè ní jùmùlà tó ń mọ̀ àtàrìbà àwọn oníkì wa máa pè báwọn wípé àtàwọ̀ ọ̀rọ̀ àtàwọ̀ tó wọ náà rọ̀ ṣùgbọ́n àbọ̀lọ̀ wíbẹ̀ nù ọ̀rọ̀ táwọn bá sọ láwọn pé kìnnì kan sáwọ́ bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run kò sáṣàwọ́ bẹ̀ wọ́n ní pé wà láwọ́ àrọ́sà wọ́n fi mú ọ̀rọ̀ yẹn wọ́n fi rinlẹ̀ dáadáa sí ìdí àsọwọ́ ọ̀rọ̀ náà. wọ́n wá lè dúró léèrè pé wà láwọ́ àrọ́sà anábì àmà sojú kòkòrò lórí àwọn àlìwú mà pé báwo ni wọ́n ti mọ̀nà báwo wọ́n ti ti tọ̀ lọ́hùn sallallahu alayhi wa sallam. àwọn àníwá àwọn ìṣẹ́ àwọn oríṣiríṣi type tí ojú kòkòrò dáná mi máa ń ṣe wàhálà dáná mi máa ń ṣe gbìn tí máa ń ṣe lórí àwọn àlùmọ́ mélòó ló pin sí anibi mẹ́ta láàrin ẹjẹ́ afẹ́fẹ́ alákọ̀ọ́kọ́ mẹ́ o náà ni àáyà tá à ń ká ìgbà àáyà tá à ń ká lọ́wọ́ yìí náà ni kí èèyàn sojú kòkòrò kọ́ máa ṣe wàhálà lórí àwọn kèfèrí pípọ̀ òun ṣe ṣe tọ́lọ́hún bá òun ṣe ṣe tọ́lọ́hún àní sùn àní wo bó láti pè wọ́n tí wọ́n fi wá ṣe tawhid táwọn fi di mùsùlùmí wọ́n ní táìpù àkọ́kọ́ ní tánàbí máa ń ṣe sallallahu alaihi wa sallam tí wọ́n bá ní wàhálà nábì lórí àwọn àlèhùnmá mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun náà ni wàhálà ti ń ṣe lórí àwọn kèfèrí káwọn ti ṣe Islam wàhálà tí wọ́n ń ṣe lórí àwọn kèfèrí ولو حرصت بمؤمنين حرص النبي نحن عوات فرينين حرص اللي بما صلى الله عليه وسلم آه، آية من أن تنجري سورة النحل آية تنسل ولا غضب تحرص على هداهم وما لهم سورة الكهف آية كيف ولا غضب فلعلك إن لم يؤمنوا بهذا الحديث أسفا سورة المائدة آية 68 ولما بطر على القوم الكافرين وعلى ذنب سلوك عن كفري àti ṣíṣe wàhálà dàmúdàbò ṣe wàhálà láàárọ̀ lọ́sàn lóru kánà gbogbo nǹkan ká sí wàhálà náà nìyẹn sallallahu alaihi wasallam nínú àwọn ojú kòkòrò dáná bí ṣe náà ni pé tó bá rí pé kèfèrí tó ń bá ṣe báyìí fún yọgbà anábìojú ẹ̀ ọ̀nà eh, ni hadith wa nù sahih muslim and anas radiyallahu anhu ó ní ọkùnrin kan sa'ala an-nabiyya sallallahu alaihi wasallam alábi lọ pẹ̀lú àwọn zaka àwọn nǹkan ọ̀sìn kí wọ́n kó fún ànábì tó jẹ́ zaka gbogbo àwa mùsùlùmí ṣe kí wọ́n máa há fáwọn mùsùlùmí lẹ́yọ lẹ́yọ àbí mẹ́ta mẹ́ta anábì wa gba zaka yẹn ń máa kó zaka yẹn jọ ọwọ́ á pọ̀ débi kí ó tó <laughs> tá a bá kó sáàrin òkè méjì yóò kàn bẹ́ẹ̀ ghana àwọn ewúrẹ́ dẹ̀ ẹran kì í tọ́lá làásìá tí wọ́n bá kà ẹ́ máa ka mia hundred mẹ́rin làwọn ẹran ọ̀hún wọ́n pọ̀ dé bẹ̀rù anábì wa ń lọ wá rí ọkùnrin náà anábì wa ń ṣe dáwà fún ọwọ́ ní òun ò ní gbọ́ àti tọ́ bá bòm ní gbogbo ẹran tó kú lọ́wọ́ <laughs> ó bí anábì léèrè pé ah, mi ò ní gbọ́ o tọba mọ̀ tọba pé ọba bùnmi ní gbogbo ẹran màá tẹ̀lé ọ kọ̀fẹ́ tẹ̀lé o ó fi tẹ̀sí ẹ wo ní o ó ń gán sí mà pé wọn ò ní fóun gẹ́gẹ́ bí ó fi rúra rẹ̀ pé ẹran bíi hundred ní ọwà gbé lẹ̀ bíbá náà nǹkan káàárẹ̀ lọ nísìn ẹnì kan sọ pé mi ò ní ṣe súnà àfikún fún mi káàárẹ̀ ọba sọ̀kalẹ̀ tó ju kílẹ̀ fún mi pé máa gun lọ ẹ̀mí náà ti kálù súnà lónìí nìyẹn ẹnìkan oní tẹ́ bá rán mi mọ́kà tó ń lọ sí hajj ọlọ́run ó ṣe súnà ìka kẹfìrí láti gbó wa náà ni eh, ẹlẹ́sìn míì ó ní kọkọ̀ oúnjẹ báyìí ó ní a ah, ń eh, ta ilẹ̀ fi padà ó sì mùsùlùmí ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó kó mà ní ó ní tóun lè fi padà sí ìsìláàmù ni pé tí òun bá wọlé lónìí hajj tọdún ìkọ́sùn má bọ̀ kó sì má bọ̀ mọ́ lọ ẹ̀rí nǹkan sáwọn wa ní mọ́ni irú ilé ìtura. kọ́ ebi ń pa ọ́ ní ìṣẹ́gun jẹ lọ́wọ́ ẹ̀ sọ ma pé o lè máa pé olówó lè léwu wọn náà tálíkà ebi ń pa wọn náà o sì ní mi nílé ẹ òun náà ti lọ́ba kàn sí pé tó jẹ tó fi harí lọ́ba pàdé ológun kan lójú ọ̀nà ó di gbogbo ẹ̀ àdó gbogbo ẹ̀ ó ní ọ̀sán pọ̀fọ̀ bá ní ọlọ́run eléyìí ìlànà ẹbọ ni. ẹ̀tì la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi ẹ̀n gbọ́ kí ní ṣe la ilaha illallah sí tí o bá máa gbọ́ fẹ́ kí n ṣe la ilaha illallah oúnjẹ ọwọ́ rẹ̀ gbé wa tí mo bá wa jẹ tán yóò wá sí la ebi ń pa mí báyìí náà tó filẹ̀ dáhùn nígbà tí ẹ ti dáhùn ajẹ́gbẹ́ ní filẹ̀ nìyẹn àyẹ́ máa ẹ̀ wò pé èmi ní fún lóúnjẹ sáńtì ọ̀sán fún ọ̀sẹ̀ láìláì lọ́lọ́run ọ̀wọ̀ ẹ̀ sọ pé kọ́kọ́ ti láìláì lọ́lọ́run náà tọba ṣe tán ìwà gbé fún eléyìí yóò ṣe bẹ́ẹ̀ o olùwà nábì mi ò ní gbà ẹni lọ́gbà wà á ṣáájú annaka rasulullah mi ní gbà bẹ́ẹ̀ sórí gbogbo ẹran tó ń kó lọ́wọ́ yìí tó ń kó lọ yìí tí a kó fún ẹ̀ ṣe ṣàkà yín bùnmi ní gbogbo ẹ̀. Hmm arábìnrin máa kú lọ́wọ́ tẹ́mọ̀ fọ́kùnrin náà tún wọ wàhálà ó kú bí ó ti darí ẹ̀dẹ́lé rẹ̀ <laughs> kìí ìtọ́ ọmọ inú àdúgbò ibi tẹ́wà oúnjẹ kiri bí ara oko ni tó ń máa fún lẹ́ran tán wọ́n nígbà ọ̀yá tí wọ́n fún lẹ́ran náà lọ́ba ọba gbígbà tí yóò dò fún ọba kó lọ sọ́dọ̀ àwọn ìran rẹ̀ ọba lọ sí oko wọn ìlú wọn fàátà kọ́ọ̀mọ̀ ó ní ẹ̀ẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ pé yá kọ́ọ̀mù tiẹ̀ ya kọ́ mi òdòdó èèkóòm eh, èèkóòm eh, lárúbáwá ni o kìí ṣe àmìyà eh, o kìí ṣe brokion èèkóòm ó ní ààyìn ah, ìjọ mi ẹ̀yìn ìyá aráàlú mi mọ́ á dé báyìí o ẹ gbọ́ ẹ ti yí mélòó èmi gan ti di kìí ṣe ọ̀rọ̀ pé mo ṣe àṣà dánláìlára nìkan èmi gan ti dẹ́ntí ti dáwà báyìí á sì lè mú un. ẹ̀yìn náà ti la ilaha illallah ẹ̀yà wá wọ ní ìsìláàmù ó ní mo ń búra yín aráàlú mi inna muhammad an tó wíhùn àwọn àfáà kọ́mẹ́ǹtì ń wọ́n ní ni ọlọ́fọ̀ ọ̀rọ̀ lè gbé lọ́wọ́lọ́wọ́ náà kò inna la yóò fi a ní màmá ń fún yẹn ní kéròsì ní bàmá wọ́n ní kí ló dé ó ní ẹ wo gbogbo agbo ẹran o nígbà tí mo ní tí ọba fún mi lára yẹn mi ní ṣe Islam ọkàn dàálẹ̀ fún mi kí n máa kó kódà kó bojú wẹ̀yìn ẹ̀yin náà yà ṣe Islam o tẹ́ bá ti wọnú Islam yóò bọ́ yín náà rẹ o <laughs> wọ́n ní gbogbo ẹni ẹgbẹ́ Islam dọ́wọ́ rẹ ẹ wá kún wa lọ́lẹ̀ wọ́n wá àwọn onímọ̀ máa tírì ti hadith yẹn níjọ́ kìnìún àná tí wọ́n fún lẹ́ran ìmọ̀ ní ọ̀wọ́ náà ọkàn rẹ̀ o nígbà bá kẹran délé náà torí àkúmọ̀ bọ́yá ẹran náà bọ́yá tábà lọ lójú ọ̀nà bọ́yá mùjíza rẹ̀ ọ̀fà ló máa lọ́wọ́ báwọn tá a bá délé tí mo rí i pé ó yí ìta àti ń wò mí pé ewúrẹ́ kan ti pupa bẹ̀rẹ̀ funfun bẹ̀rẹ̀ ó sì tún ṣe dáadáa nǹkan kò ṣe jù náà látò wá gbà pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní èèyàn á máa fi ọ̀nà báwọn wọnú islam àbí jẹ́ sí pé èmi náà lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run sì sàánú ẹ̀ padà ó ti dèèyàn gidi gan o Islam ẹlẹ́sìn kejì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá rẹ̀ náà fún gádà náà ni ṣùgbọ́n wá bí sínú ẹ̀sìn kejì yẹn ọwọ́ àgbà Islam nínú ọgbà Islam àwọn a máa ń ṣe púrógáàmù kan ní Kano nílẹ̀ Haúsá ní ẹ bá mà àwọn lárúbáwá ló bá bá wọn ṣiṣẹ́ wọ́n fọṣọ wọ́n fọ gbogbo ẹ̀ wọ́n bá wá ṣe dáwúrà máa wo ọba sọ̀rọ̀ ló kọ okọ̀ islam àti kò tí ì kóònù ẹ̀sìn rẹ̀ náà ní bá ń sìn wọn bí ọdún méjì ń bọ̀ lọ́nà kejì wọn bá wọ̀kì admission fún ní bá gbà ní jamia ọwọ́ adé sọ́wọ́ mi nígbà tí ó di ọlọ́run kọ sọ́nà ní ọwọ́ mi ló dé sí ọwọ́ wa kó wá sínú ilé yìí fóònù àwọn ènìyàn dáná fún mi nígbà náà ní máa ṣe gbogbo ẹ̀ ọwọ́ kó wá sínú ilé mi wá ń gbé lọ́dọ̀ mi títí títí àwa lò bá fún bí ọdún méjì àbọ̀dún káàbọ̀ ọdún méjì gan lẹ́yìn ọdún kejì tó ti wà náà lé ọwọ́ àti nǹkan láago méjì lóru ọjọ́ kan ọba jí mi mọ̀mọ́ mi ti wàásù fúnra lálẹ́ ká tó sùn bí ẹni para ń fún mi náà ni so wọ́n wá dáago méjì ọwọ́ àjí mi ṣé wà láì ṣe ṣe ó ti máa ń pè mí náà ọba dìde ní tí ò sí nǹkan kan ó ní ò sí nǹkan kan ó lóun fẹ́ sọ̀rọ̀ ọkùnrin ó ní wàlá ó ní ti pa mára ti òun ti ń rú kinní yìí mára pọ̀ òun á rí i pé tọ́lọ̀ ń bá gbẹ̀mí òun tó ń bàjẹ́ nù ó lóun tẹ̀sẹ̀ fẹ́ wọnú ìsìláàmù lálẹ́ yìí báyìí ni. Ah! ó ní àdìmísà òun kẹ́kọ̀ọ́ òun kó pínnì ọ̀fẹ́ lọ pínnì ọ̀fẹ́ lọ wálé òun jẹ dàjájà òun wọkọ̀ òun lọ haramu ó sì lẹ́yìn bàbá òun lè sí fún ìṣẹ́ ọdún méjì wọ́n ti háì èmi ọ̀sán bá ń fún un èmi ń wò lọ́kàn ara mi padà ni mo mọ kábàá dúpẹ́ fọlọ́run ó ní òní lọ mo ní kí lọ́wọ́ àfà tó fi wá pẹ́ ọtọ́ báyẹn ọmọ mi ó ní bàbá àwọn bàbá rẹ̀ bàbá rẹ̀ sọ pé ah ọmọ ẹ̀ka wọn ni wọ́n ti o ní bá ní ẹ máa wọ́n náà máa kọ́lọ́ ájì ẹ máa gbọ́ kọ́lọ́ ájì tó ti ṣe ìsìlámù àìmọye ó múra ẹ nǹkan so àwọn ní a máa ń ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn ń gbà mẹ́lòmí ẹ̀mí ẹ̀ lé bàbá ló ń bí díà ní ìjọba náà ń ṣe súnà báyìí má rò bó ti tán o bóyá ọdún méje ó sì wà lẹ́nu ẹ̀ ó tún máa yọ lọ àtàlátù làbẹ́nu pé mọ̀jẹ̀ wọ́n rí mi o <laughs> ilé aláàfáà sì máa lọ yóò tún máa yọ lọ ibi tí ó tún máa yọ gbọ́ ọnu fóònù pé ah, tọ́ba ti gbé àbọ̀ yọ kàrí yọ pé àwọn ah, ti ń bọ̀ mọ̀jẹ̀ wọ́n bọ̀ ilé òun ní tọ̀ ìbá rẹ̀ iná máa ṣe ní ṣùgbọ́n mọ́kù sórí ẹ̀ so ẹni yìí ó ẹ̀rọ sọ wá kọ́mẹ́ǹtì pé a máa rí inú àwọn èèyàn tí ó pé òun gba Islam ṣùgbọ́n kì í ṣe pé ó gbà nítorí àkìyàmà ó gbà nítorí ayé ni. ayé ló gbé wá o nígbà tí ọba yá sábà ṣe sùúrù pẹ̀lú ẹ̀ òun ó wà á lágbára gan ní Islam ju àwọn tó jẹ́ sí pé ayé kó gbé wa lọ dọ́gba làlábà ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ní ìsìn tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún yẹn àǹfààní tó lọ ń lò fún fún Islam àǹfààní tọ́lọ ń lò fún mọ̀rọ̀kú ti di professor ganisi àǹfààní tọ́lọ ń lò fún fún Islam láàfẹ́ máa fi kọ́ tètè gbàgángbà náà gan bóyá tí bàtí wúlò tó báyìí dáwà ni o gidi dára ọlọ́run tó wá kẹ́ ó gbígbé tó pọ̀ èdè tó kún lọ́dọ̀ yóò tó bí méje báyìí ni mo ṣe wọ̀ ọwọ́ wúlò lọ dáadáa níbi tó wà ẹ̀rù nǹkan tí olóbi jẹ́ sí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà eh, ojú òkúra nàbì sallallahu alaihi wasallam láti fi àwọn èèyàn mọ̀nà oríṣi mẹ́ta ìkan náà la láǹfààní àti sọ torí salatul asr tọ́ba di ẹ̀kọ́ tọ̀la insha Allah ta'ala a máa sọ bí ànábì ti múra kí wọ́n di àmòrè lórí àwa àlèhùnmà tó báwo ni ìmọ̀nà ó sì jẹ́ tiwa ọlọ́run ọba kó ṣe ta gbọ́dọ̀ àǹfààní. ayé àtòyìn náà ní kí ọlọ́run ọba sọ yí pé.